masiala dídárúkọ ẹni tọ́rọ̀ kàn nínú èsì ọ̀rọ̀ eléyìí tó ga sí pé ó ti di ranto ó ti di wàhálà láàrin àwọn mùsùlùmí láàrin àwọn alùsùnà sí alùsùnà àti láàrin àwọn alùsùnà sí àwọn alùlùbídíà zikir asma irijal في الردود عليهم ذكر أسماء الرجال في الردود عليهم dídárúkọ àwọn ènìyàn nígbà tí a bá ń fún wọn ní èsì ọ̀rọ̀ wọn ìhàwó ni Islam kọ sí. ní àkọ́kọ́ náà nínú Al-Qur'an tàbí nínú hadith anabi kò sí àyà kan tàbádìsì kan tó ní dárúkọ ẹni tó fẹ́ fúnlé sí ọ̀rọ̀ kò sí kan tàbádìsì kan tó sọ pé má dárúkọ ẹni tó fẹ́ ọ̀rọ̀ sí wípé oníbèèrè ó ń wá àyà tó ní ká dárúkọ tàbí ó ń wá àdìsì tó ní ká dárúkọ kò bákan náà tọ́ba dá sí pé oníbèrè ó ń wá àyà tó ní ká mọ̀ dárúkọ èèyàn tàbí ó ń wá àdíìsì tó ní ká mọ̀ dárúkọ èèyàn kò sí Quran nínú ẹ̀kọ́ tí Quran fi kọ́ wa àti àdíìsì ni wípé ohun tí ń jẹ́ dáwà ni amúrúbìlì màrúfin wànáhàyù ànàlìmúnkà ìpàṣẹ dáadáa àti ìkọ̀ aburú ìpàṣẹ dáadáa àti ìkọ̀ aburú bákan náà tàbá tó wá wo ìlànà tí Islam gbà á pàṣẹ dáadáa àti ìlànà tó ń gbà á kọ̀ aburú tàbá tó wọnú náà á rí wípé. quran àti sunnah nabi yóò pàṣẹ dáadáa tààrà yóò sì kọ aburú tààrà wọn kì í sábà dárúkọ ẹni tí ń ṣe aburú nígbà tí bá fẹ́ kọ aburú yẹn wọn kì í sábà fàlàsì sábà wọn kì í sábà dárúkọ onítọ̀hún ṣùgbọ́n ṣé wọn ò dárúkọ rárá ni wọn dárúkọ. láti lè gbọ́ orúkọ fíríáhùnù nínú alukur'an láti lè gbọ́ orúkọ haman nínú alukur'an láti lè gbọ́ àdàpé orúkọ ẹlòmíì bíi abu lahab nínú alukur'an. ṣùgbọ́n tá a bá gbé àwọn ibi tí quran ti dárúkọ yìí tá ka àwọn àyà ibi tí Quran ti dárúkọ tàbí tí àdìsí ti dárúkọ ẹni tí ń fúnlé sí ọ̀rọ̀ rẹ̀ tá wá gbé àwọn àyà tí ò dárúkọ ẹnì kankan níbẹ̀ àyà tí ò ti dárúkọ ló pọ̀ ju ibi tó ti dárúkọ lọ bí àpẹẹrẹ ọlọ́run ní wàmí náà náà sì máa ń yẹ̀kú lọ́wọ́ àmọ́ nábìláì wábìlì yẹ́wọ́mìlì àákìrì wàmáhùnbìmùmìnì náà ó ń bẹ nínú àwọn ènìyàn tó ń sọ pé agbàgbọ́ nú àlọ́ọ̀ àti inú òjíṣẹ́ àmọ́ tí wọ́n kì í so nígbàgbọ́ òdodo ta ni àwọn ènìyàn náà tí òfin ló kọ ṣe báwọn kan ni wọ́n sọ̀rọ̀ tí wọ́n jẹ́ sì mọ́kọ wọn tálẹ́bí náà mọ́rúkọ wọn èyí ti ṣe tí kùránì ò mọ́kọ wọn wá ẹ̀kọ́ tá a fẹ́ rí ni wípé yálà a pate pàṣẹ dáadáa ẹ̀yẹn wo kéèsì Abu Jahal nínú suratul alaq àfàràyíta Levi yaniha abudan idha salla àràyíta nǹkan alàlẹ́hùdà àwọn amara bìtẹ́kùwà titi dé parí àfàràyíta lẹ́vì yaniha ta yaniha yẹn lọ bá ṣé bẹ́ẹ̀ nìkan ní lọ bá ẹni tí ó ń hánà kánàdí òkè ń kà á bá ṣe bó ló kọ àmọ́ àlọ́ dáa kọ rẹ̀. ok ànábì dárúkọ rẹ̀ la fi sọ wípé sísítẹ́ẹ̀mù Quran ó ní pé kì í sábà dárúkọ fún wípé a wá rí àwọn éríà kan tó kọ́ ti jẹyọ ó ń túmọ̀ sí pé kì í ṣe èèwọ̀ tọ́rọ̀ bá jẹ mọ́ kí hàn dárúkọ ok pàápàá jùlọ pàápàá jùlọ tọ́rọ̀ bá ti di pé ọ̀rọ̀ tí lágbájá ọmọ lágbájá sọ yìí odidi ẹ̀ la fẹ́ mú sọ la fẹ́ fúnlé sí ọ̀rọ̀ ó ti di láàzímù láti dárúkọ rẹ̀ bí àpẹẹrẹ ní ìsìn wọ́n ń pè nǹkan kan lámadíyà tẹ́nìkan dálẹ̀ àwa fẹ́ sọ̀rọ̀ lórí àmàdíyà dandan ni ká dárúkọ ẹni tó dá àmàdíyà sílẹ̀. Si Ok, tàbí a fẹ́ sọ̀rọ̀ nípa tìjàníyà ẹnìkan ló dá a lẹ̀ dandan ni ká dárúkọ ẹni tó dá a sílẹ̀ ká má fi ojú pé kíní ìjẹ́ ìwọ̀ wo dídárúkọ ìyẹn kọ́kọ́ jẹ́ number one níwọ̀n àgbà tí a ti rí ìtọ́kasí pé àwọn orúkọ kan náà jẹyọ nínú Qur'an àgàtí pé kì ṣe é láti dárúkọ bó tilẹ̀ gà sí pé èyí tí ọ̀pọ̀ jù ní kí ni àìdárúkọ ẹnìkankan nítorí pé àìdárúkọ yìí ó ṣàǹfààní ju dídárúkọ lọ àmọ́ dídárúkọ kìí ṣe pé ó jẹ́ èèwọ̀ ṣe wá rí nígbà tá a ti wá rí pé àìdárúkọ ló pọ̀ jù ló sì wúlò jùlọ àti pé dídárúkọ kì í ṣe èèwọ̀ nínú Islam pàápàá jùlọ tọ́rọ̀ bá jẹ mọ́ pé odidi ọ̀rọ̀ la fẹ́ mú sọ gẹ́gẹ́ bí èsì ọ̀rọ̀ fún lágbájá ọmọ lágbájá àbí bẹ́ẹ̀ kọ́ ohun tó wá ba kínní jẹ́ mọ́ àwọn èèyàn lọ́wọ́ ó ní àṣìlò rẹ̀ ó ní kíni àṣìlò rẹ̀ ẹ lọ gbọ́ kinní kan yé dáadáa pé lágbájá gbọ́ pé mo sọ báyìí tó sì sọ bẹ́ẹ̀ kò lè bí nú kò lè bí nú ṣùgbọ́n kí ni ó bí lágbájá nú tó bá dákọ rẹ̀ ohun tí ó bínú gangan ni káwòye sí o tí wọ́n bá sọ pé lágbájá sọ pé tó sì sọ bẹ́ẹ̀ tóòtọ́ kì í bínú ṣùgbọ́n kí ni ó bínú number one tí ó bínú. òun ni pé kó o gbé ọ̀rọ̀ lágbájá yẹn kúrò ní ojúpọ̀nà tó gbé sí kó o gbé gbàbùmí lọ yóò bí nu. ó ní bó ṣe gbọ́rọ̀ rẹ̀ kalẹ̀ ok nígbà tí wọ́n wàá sọ o gbé ọ̀rọ̀ ń wá ṣùgbọ́n o gbé gba ibòmíì tí wọ́n náà sì mọ̀ pé ibòmíì ló gbé ka tó bá sọ bí ọlọ́rọ̀ ṣe sọ kò síjà. àmọ́ bí ká ẹ gbé ọ̀rọ̀ kúrò ní ojúpọ̀nà tí ọlọ́rọ̀ gbé ọ̀rọ̀ máa fa wàhálà níbi sọ pé ìyẹn jẹ́ number one. number two òun ni pé èsì tá a fẹ́ fọ̀ ọ̀rọ̀ ẹ̀sìn ni kì í sọ̀rọ̀ ẹbí yín kì í sọ̀rọ̀ rẹ ọ̀rọ̀ ẹ̀sìn la fẹ́ sọ èyí ti ṣe tó fi sí di tiẹ̀. E lọ́pọ̀lọpọ̀ ọgbà ni àwọn tí máa ń fèsì ọ̀rọ̀ lẹ́ẹ̀tì rí ìtara tara yóò ti kúrò ní ti tẹ̀mí yóò ti di ọ̀rọ̀ ìtara àwọn ọ̀rọ̀ kan máa jáde tí ó máa sọ tó tí ó máa sọ tó ń tọ̀hún tó ga sí pé ọ̀rọ̀ yẹn ẹ ti mọ̀ pé léyìí kò sẹ́rìí fúnnu kùránì kò sẹ́rìí fúnnu àdìsí ọ̀dọ̀ ẹ̀ ló ti wá irú ọ̀rọ̀ yẹn ìgbà náà ló ń ti ó tó wá sọ pé ó dákọ̀ òun tí ọba títí ẹ̀ bọ́ tó lọ tààrà sí kí ni ìdájọ́ ẹnu kùránì kí ni ìdájọ́ ẹ̀nu hadíìsì kọ̀mọ̀ ní sí wàhálà bákan náà ni pé tọ́ba ti di pé dídárúkọ ó ti ń la ká máa pe àwọn èdè kan tá a mọ̀ pé àwọn èdè eléyìí bí èébú ni kò sí bọ́tọ̀rọ̀ ṣe fẹ́ gbọ́ sínú rẹ̀ ó dùn. àwọn èdè àbùkù àwọn àwọn èdè ẹ̀tẹ́ tó sì bá ń lò ó bí àpẹẹrẹ nínú àwọn ìta ti gbọ́ bí kẹ́nìkan sọ wípé àkómọ̀tán gba dókítà gan lé lórí gbogbo dókítà wọn tí wọ́n gbà náà ọ̀rọ̀ ẹ̀sìn òye wọn ọ̀rọ̀ ọ̀tàbùkù ni ọ̀rọ̀ ọ̀tàbùkù nìyẹn àbí kó o máa sọ pé ẹ̀ẹ́ bí kọ́ ọmọ sọ pé olódo ni wọ́n kọ́ ọmọ pàmò àfáà ní olódo ọ̀rọ̀ tàbùkù nìyẹn ok so àmọ̀ràn tèmi fẹ́ fún wa rèé ẹ̀sìn wa dúró sórí pé kàṣẹ̀rọ̀ dù ara òṣùlù díìnì ni ara ìpìlẹ̀ ẹ̀sìn ni torí pé nínú ẹ̀sìn wa àìfọlá jiyọ̀ lórí irọ́ ẹni tó bá sọ̀rọ̀ tí ò ṣe wẹ́kùn tó yẹ kó sọ àní fi bun ẹni orí ó jẹ́ ṣùgbọ́n wọ́n fẹ́ káwa tá a sọ pé kò dáa yìí ká sọ ní ọ̀nà tí ò ní la pé inú wulẹ̀ ń bí wa tẹ́lẹ̀tẹ́lẹ̀ sí onítọ̀hún ká má sọ̀rọ̀ nísọ̀rọ̀ ẹni tọ́rọ̀ ń dùn ibi tá a ti ní pọ́blẹ́mù nìyẹn o ọ̀pọ̀lọpọ̀ àwọn tí ń fèsì ọ̀rọ̀ lọ̀rọ̀ ń dùn ẹni ọ̀rọ̀ sì ń dùn bí ò bá ní àìfọ̀rọ̀ lọ. nítorí tó bá fọ̀rọ̀ lọ ìtọ́rọ̀ ń dùn tó bá fọ̀rọ̀ ló ń tọ̀hún ìsọ tí ó sọ ìsọ tí ó kọjá ẹnu àlá ni oríṣiríṣi ọ̀nà lọ̀rọ̀ ń gbà wa kó sì lọ wa wípé igi kan wa fẹ́ kódà kó igi àràbà ni wá kódà ká jẹ́ igi òro kódà ká jẹ́ igi arèrè àlè dágbòsè. á wà káàkiri káàkiri káàkiri ni ọlọ́run sì máa ń tètè fi ọ̀rọ̀ yé wa jura wa lọ ṣòkí ẹ̀yin onísúnà kẹ́ ẹ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ láàrin ara yín ìmọ̀ tẹnubọ ìjọmọlúàbí ara wa yóò mú kíjọba ó dá sí ẹ jẹ́ ká lọ ẹ jẹ́ lọ sinmi ẹ̀dọ̀.